láàrin ara yín ni nínú ètò ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá àti tilẹ̀ Ìbàdàn mọ́gàjí àti baálẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ fúnra wọn ni mọ́gàjí ló nílé baálẹ̀ ló lóko àmọ́ bọ́rọ̀ bá dàrú dé lẹ́fù kan mọ́gàjí lè sọ fún baálẹ̀ wípé ó ṣe kọ̀ǹtúrò ko tó tún kọ̀ǹtúrò lé káwọ́ kò káwọ́ kò ń bẹ̀ tọ́rọ̀ bá tún wá dàrú débì kan baálẹ̀ náà sọ fún mágàjì pé ìwọ náà ṣe kọńtrol lé tó tún kọńtrol ko tọba wa rí bá wọn kò sẹ́ni tí ò láǹfààní fúnra wọn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ yìí débi tí ó fi dàrú táwa àtúkà yanyan tó bá dijọ́ mẹ́jọ àmọ́ rí tiyín àmì ẹ bá a sọ fún oní kwari yẹn tá a bá wá rí yẹn jújọ́ mẹ́jọ á nìkẹ́ máa lọ ilé ẹjọ́ ẹ lọ sí kóòtù ẹ lọ yanjú ẹ bó ṣe jẹ́ ni ẹ bẹ́ẹ̀ mo ṣe sọ́njẹ̀jọ bàbá magaji baba magaji ẹẹ sẹ́yìn kọ́ ni magaji ẹ̀hẹ̀ baba magaji ẹ fa baba baálẹ̀ mara baálẹ̀ ẹ fa magaji mara ẹ jọ wà fúnra yín ni ẹ má jẹ́ kí n tí ó tàn ó bá àárín ara yín jẹ́ kò ní dònídọ̀la kí magaji ó sọ pé kí baálẹ̀ ó kú òlóko kò sófin ẹ̀ lọ́wọ́ ẹ̀ baálẹ̀ náà wàá tó bẹ́ẹ̀ kó sọ pé magaji kú òǹlé kò sófin ẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá gbé lọ ilé ẹjọ́ ẹ mọ̀ sùnra yín débi tí wọ́n ti sọ pé kálukú dúró níbi yẹn fi joyè sí o ẹjọ́ lọ manage ara yín mm. bó ṣe jẹ́ nìyẹn. mo dúpẹ́ lọ́wọ́. wọn lájọ gbọ́dọ̀ jìmọ̀ ológbò lẹ́sẹ̀. Mm, tọ́ba gbọ́n tó bá gbọ́n ni tó ní làákàyè. tó lè jìmọ̀ lẹ́sẹ̀ o mm. bó ṣe jẹ́ nìyẹn orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ akéwùgbà ọmọ akéwùgbẹrù waziru muslimin gbogbo Ọ̀yọ́ state gbogbo ẹni tó wá lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa dr yinka ayifẹlẹ fún support tí ò lẹ́gbẹ́ mo dúpẹ́ lọ́wọ́ barista mo rí yín mo dúpẹ́ lọ́wọ́ baba aládọjà mo rí ìrìn princess àmọ́ mo dúpẹ́ lọ́wọ́. àwọn aniwo dóbi ni o aniwo dóbi ni o mọ zero zero mo kí àti zero zero five seven eighty one eighty one eighty whatsapp ẹ ní kẹ́ send message tẹ́ bá ní òun ó dijọ́ mẹ́jọ ya barista. ẹ nọ́mbà tèmi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one mo máa ń sọ fún yín o ọ̀làdọ̀jà ló kọ́ mi zero eight zero five four zero zero eight seven one two ẹ má ra lẹ̀ pa mọ́ di two thousand and forty four mm-hmm. tí wọn bá mọ̀ yẹn ń bẹ̀ tí mm-hmm. èsì ìṣẹ̀lẹ̀ iṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ ń tẹ̀ ra lọ́wọ́ rẹ̀ létí kú o ó dàbọ̀. orúkọ tèmi ọmọ yìí ni adéwùmí adélékè nọ́mbà mi lélẹ̀ zero nine zero fourteen twelve thirty four seventy three nọ́mbà ọ̀gá mi alhaji abolade salami zero eight zero twenty three twenty five fifty one zero nine ó dàbọ̀ orúkọ tèmi ni ọlásìnbọ johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. tó bá di on the twenty one a pàdé níbi ti alájà kaula pẹ̀lú ògọ́lọ mo kí bàbá mi olúbàdàn ilẹ̀ ìbàdàn mo kí bàbá mi aláàfin ilẹ̀ bàbá ìmáàmù àgbà ilẹ̀ ìbàdàn mo dúpẹ́ fún yín o ọlọ́run á dúpẹ́ fún yín. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Fresh 105.9 FM professionalism nurtured by experience. wọ́n ní fresh one zero oh five point nine fm eléyìí tó kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé akínyín akú sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra ká tó lọ darapọ̀ mọ́ ètò ọ̀tọ̀ pọ́n súnkàn wákàtí kan pẹ̀lú ọlọ́run pẹ̀lú pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù ẹ̀já tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ aránṣọ wisdom t-shirt making factory Nigeria tó fìlú Ìbàdàn ṣe ibùjókòó wọ́n wá àwọn òṣìṣẹ́ aránsọ tó dáńtọ́ bíi àádọ́ta níye fifty workers ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní nàmbà fifty Ọ̀yọ́ road ládojúkọ community grammar school Mọ́kọ́lá nílùú Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three five seven one two two one seven tàbí zero eight zero six five eight four one eight two zero. kéré o èyí ni láti sọ fún gbogbo àwọn landlord àti landladies àti gbogbo àwọn tó ní ilẹ̀ lágbègbè ọláwọyìn estate ayégún ọ̀lẹ́yọ̀ nílùú ìbàdàn wípé ìpàdé pàtàkì wà fún gbogbo wa lọ́jọ́ sátidé ti ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún 2021 tá a wà yìí ní dédé aago méje òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ olùkéde alága àti gbogbo ìgbìmọ̀ ilé A very good evening to you. Glad to know you are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. E Lottery Nigeria Limited is currently recruiting marketers who are willing to work from home. The marketer would possess a persuasive skill with minimum or no supervision and must be able to communicate very well. Interested candidates should send their resume to info at elottery.nj or call 091 57 72 3330. Again, 091 57 72 for early interview. Thank you. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí Fresh FM nìbàdàn làwà. gbogbo ènìyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o bí ọ̀rọ̀ bá ń gbé èèyàn nínú ó gbọ́dọ̀ wá bí sọ́wọ́ síta ni ìdí nìyí tí VOR ohun àgbà fi ń kéde fún gbogbo ọmọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nípa bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ètò àtúntò lórílẹ̀‐èdè wa ìgbaniníyànjú àbá láti mú àmúṣe bá ètò àtúntò ẹ lọ forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára Voice of Reason ohun àgbà níbi tẹ́ ó ti máa so ohun tẹ́ ẹ fẹ́ àtohun tẹ́ ò fẹ́ ẹ ó fìlì fọ́ọ̀mù tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrin ara wa ẹjẹ́ aṣojú abẹ́ǹkó ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àìsí níbẹ̀ kúkú láì dá sí o bàbá sì ń gbọ́ gbégbégbé káwa náà yà bá wọn gbé ní àgàgà lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí láti forúkọ sílẹ̀ ẹ lọ sí www.vor.org.ng ká bá a gbọ́ ohun tí ẹ̀yin náà sọ voice of reason ohun àgbà ló ń wí pé láàrin ara wa ẹ ká bára wa sọ̀rọ̀. Ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wí pé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. àkókò yẹn ò sí àkókò yẹn ń sáré bẹ́ẹ̀ náà la ṣe lò dáadáa ṣẹ́yìn ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wíwà láyé wíwà láàyè kì í ṣẹ̀tọ́ yín o ó kọ̀ wọ Ọlọ́run ló kọ̀ yàǹda oore ọ̀fẹ́ òun lẹ̀dẹ̀ rí gbà. kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré bí kò ṣe tọ́ ọlọ́run tó ń ṣàánú. èmi náà jú bẹ́ẹ̀ o mo gbé ọ̀gá ọlọ́run tó kọ̀ yàǹda fún mi. ẹ wo ẹ jẹ́ ká lọ gbàdúrà wòlíì ọmọ wòlíì lálejò mi torí pé wòlíì ni wọ́n ọmọ wòlíì dẹ̀ ni wọ́n ẹni tó bá ti ń gbọ́ bàbá alápá ńlá bàbá alápá ńlá ọmọ wọn lọ́wọ́ àánú stúdíò pẹ̀lú mi àwọn làlejò wa lẹ́yìn ọlọ́run kò tún ìtàn wọn kọ. òun làwa fẹ́ ka ìtàn tàná àti ìtàn tuntun àwọn náà ló máa gbàdúrà fún wa tẹ́ bá ń gbọ́ the unstoppable bọ̀ká tó lọ gbàdúrà ẹjẹ́ àgbàdúgbò ọ̀dọ̀ dáre power of praise kọjá orúkọ ńlá ó ń ta sinmi lé náà nìyẹn. ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ káyọ̀dé ọlá tí ń wọ bó ṣe máa gbàdúrà pẹ̀lú wa. ọlọ́run ayérayé gba ọpẹ́ wa. àmín gbòǹgbò ìdílé jésè gba ẹ̀yìn wa. àmín. mo gbàdúrà lẹ́ẹ̀kan gbogbo etí tó ń gbọ́ mi agbára tí ò ṣe é dádúró kó bọ́ọ̀lù ayé. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. an hour with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now tó ti dé sẹ́. ohun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already. ọmọ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ṣùgbọ́n sátánì sáré yá wọn lò ní sáà kan. we are already a ti ṣe tán kiri ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. brothers and sisters are you ready? we are ready àti tẹ́tí. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi. pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́. pásítọ̀ oyè ewu sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán. kó tó di pé màá lọ sọ́dọ̀ àlejò mi torí mo fẹ́ lo àkókò yẹn dáadáa láti èrúwà ni pásítọ̀ káòdé ọlá ti ń wọ́ ti wá ó dẹ̀ wù mí tá a bá lè mú un tá a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ wọn léèní tá a tún ní nílò láti dààmú wọn wá lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń wà ńlẹ̀ tó máa ń jàràn ẹ̀rìn tó dẹ̀ wà lọ́kàn àwọn èèyàn kó tó di pé màá lọ sọ́dọ̀ àlejò mi ẹ ti ọkọ́ béèrè lọ́wọ́ ajínrere olúfúnkẹ́ òjò bóyá ojú wo làwọn fi wò ó àwọn èèyàn nígbàgbọ́ wípé ọmọ ìránṣẹ́ ọlọ́run páwọn ìránṣẹ́ ọlọ́run ọmọ wọn máa ń ya yàkuyà ọmọ wọn máa ń ya torí bíi tá à ń lọ lénìí nìyẹn pé ọmọ ìránṣẹ́ ọlọ́run wọn máa ń ya yàkuyà ṣé lóòótọ́ ni àbí kì í ṣòótọ́ àbí kí lẹ̀yin rí sọ sí nǹkan sí ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò yẹn kí n tó lọ́dọ̀ àlejò mi. ẹ ṣe atọ́kùn mo kí gbogbo àwọn etí tó ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí lórúkọ jésù nínú ìwòye tèmi mi gbà wípé mo fẹ́ ká kọ́ mu kúrò lọ́kàn wa pé ọmọ ìránṣẹ́ ọlọ́run ló ń yàyà kùlìyà a lè fi àwọn ìránṣẹ́ ọlọ́run wé ẹni tó wọṣọ funfun ẹni tó bá wọṣọ funfun tí nǹkan ìdọ̀tí kékeré kan tó bá ti lè ta bá aṣọ yẹn gbogbo ojú ló máa rí torí pé aṣọ funfun ni ẹni tó bá wọ aṣọ black tàbí any other colour tí nǹkan ìdọ̀tí tó bá tàbí epo tó bá ta sí tàbí ká sọ pé ẹni tó wọṣọ yẹ́lò tí bí epo bá ta sí á bá mu kò ní kò ní kò ní tètè hàn ṣùgbọ́n ẹni tó bá ti wọṣọ funfun ẹ mọ̀ pé ẹni tó bá lórúkọ ó ní ní àwọn àbùkù àbùkù máa ń wá kì ṣe àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run nìkan o ẹ jẹ́ ká wọnú ayé lónìí àwọn ọmọdé gbogbo orí àkókò tá a ti ẹ̀wà àwọn ọ̀dọ́ onírúurú nǹkan ni wọ́n ń dojú kọ kì í ṣe ọmọ ìránṣẹ́ ọlọ́run nìkan ohunkóhun tó mọ̀ ìránṣẹ́ ọlọ́run bá ìjà wá ṣe báyìí àwọn oníwèé ìròyìn àwọn oníròyìn wọn á gbé ẹ jẹ́ káwọn gbọ́n tó ṣẹlẹ̀ tí ènìyàn lásán bá wùwà ìdá wọn ò ní gbé ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé ìránṣẹ́ ọlọ́run ẹni tó lórúkọ bóyá ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ tàbí ìmáàmù kíá àwọn oníwèé ìròyìn ó gbé kì ṣe ọmọ ìránṣẹ́ ọlọ́run nìkan mo kàn fẹ́ ká mú yẹn kúrò. pásítọ̀ káyọ̀dé ọlátìnwó gẹ́gẹ́ bí ohun tí tí wọ́n sọ yẹn kí lẹ́yìn rí sọ sí kí n tó bọ́ sórí ọ̀rọ̀ sítórì ti yín gangan. thank you sir ṣe rí ọmọ ìrànṣẹ́ ọlọ́run ọmọ ìrànṣẹ́ ọlọ́run wọ́n máa ń yàyàkuyà yẹn gbogbo ọmọ ló ń yàyàkuyà kò sẹ́ni tó wà ní èwe tàbí ọ̀dọ̀ tí egun ọ̀dọ́ òní kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ nu ayé ẹ̀ bọ̀ torí pé fókọ̀s wà lórí wọn ìrànṣẹ́ ọlọ́run ju àwọn tó kù lọ ní gbogbo yẹn á fi sọ pé ọmọ ìrànṣẹ́ ọlọ́run àkàìmọye ọmọ tí orúkọ wọn ò gbé jáde gbè tó bá ti jẹ́ pé gbogbo èèyàn ti mọ̀ wọ́n wọ́n á fi against á fi ṣètako bóyá ìwàásù ẹnu wọn tó ń tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ kó tó di pé màá lọ nínú ìrìn àjò tí mo fẹ́ lọ mo fẹ́ kí ó má dàbí pé a kàn ń dá gbogbo ẹ̀ ṣe nínú ilé níbí yìí ẹ jẹ́ kí n fi oore ọ̀fẹ́ sílẹ̀ bóyá mo lè rí èèyàn bíi mẹ́ta tí a máa fún lẹ́bùn ní orí ètò yìí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn léèní ni mo kàn fẹ́ kẹ́ ẹ mú báírò àtiwé yín ẹ̀dẹ̀gbé bíbélì ṣe rí òwe ó wà nínú bíbélì bíbélì wà nínú òwe bí gbogbo ẹ ṣe lọ nìyẹn gbogbo ẹ wà pẹ̀lúra wọn màá wá máa wá àwọn òwe yorùbá kọ̀ọ̀kan ẹ wàá wá èyí tó jọra wọn nínú bíbélì kì í ṣe pé ó fara súnmọ́ra tó jọ ní ìtumọ̀ kan náà ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ èyí tá a fẹ́ fi ṣiṣẹ́ lénìí so ẹ eh, farabalẹ̀ ẹ eh, wá dáadáa owó tá a fẹ́ fi ṣiṣẹ́ lẹ́ni màá dẹ̀ fẹ́yàn mẹ́ta lẹ́bùn ó ní ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní gbé òwe Yorùbá ni ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní gbé ẹ̀yin ẹwu ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí èmi mú tí mo gbé lẹ́gbẹ̀ẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ o Matthew orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún Matthew ten thirty six ó ní àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ ṣẹ́rí tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé ni aṣeni ń gbé ṣẹ́rí pé ó súnmọ́ra wọn tá a bá tún wo Míkà seven verses six orí keje ẹsẹ̀ kẹfà ó tún sọ̀rọ̀ ó ní nítorí ọmọkùnrin ṣe àìbọ̀wọ̀ fún bàbá rẹ̀ ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ aya ọmọ sí ìyá ọkọ rẹ̀ ó wá sọ pé ọ̀tá olúkúlùkù ni àwọn ará ọ̀tá olúkúlùkù ní àwọn ará ilé rẹ̀ ṣe ti rí ẹ wo ìparí yẹn ẹ wo sí yẹn ó ní ọ̀tá olúkúlùkù ní àwọn ará ilé rẹ̀ ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní gbé so ẹ máa ṣiṣẹ́ lé lórí bóyá kádẹ̀ sáré ẹ jẹ́ máa interview àlejò mi lọ ẹ jẹ́ ń fún yín lórí ọ̀fẹ́ ìṣẹ́jú díẹ̀ kó tó di pé màá ṣí ojú òpó sílẹ̀ nọ́mbà tá a máa lò àwọn nọ́mbà wa náà ni tó bá ti yá máa ṣe ojú òpó sílẹ̀ zero eight zero ẹ mọ nọ́mbà wa dáadáa mo dẹ̀ mọ̀ pé everybody ló ní sórí three two three two one zero five nine zero eight zero thirty two thirty two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine plus two three four eight zero nine two two two one zero five nine fáwọn tó wà ní òkè òkun ẹ̀ńtẹ̀dẹ̀ wà lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook live ẹ̀yin náà lè dáhùn ẹ̀ nígbà tá a bá ti sọ pé àkókò tó now ẹ sọ wípé mo ti padà sọ́dọ̀ yín pásítọ̀ Káyọ̀dé Ọlátínwọ́ ẹ sọ wípé kì í ṣe gbogbo àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run ló ń yàyàkuyà ẹ kí wàá ló dé tí sátani yẹ ẹ̀yin lò ní ìgbà yẹn ṣé ẹ wo ẹ wo bàbá orí òkè alápá ńlá tí bàbá ọlá ti ń wọ́ wà orí òkè ti ń lọ sí twenty years wọ́n lo ọdún mẹ́wàá lórí òkè akíkẹ́mi ó jẹ́ thirty years àà ṣáájú ìgbà yẹn bàbá ti wà ní nọ́ọ̀tì wọ́n wà lókè ọya ẹ̀yin gan dẹ̀rẹ́ bóyá forty ọ̀díà ìbá tó túmọ̀ sí pé ẹ bá wọn nínú iṣẹ́ ìránṣẹ́ ni ẹ bá wọn nínú iṣẹ́ ìránṣẹ́ ni. Bẹ́ẹ̀ báwa lẹ́yìn wá ṣe lọ dragon gbà yẹn kí ló ah, ṣẹlẹ̀. Ah, eh, gbogbo ohun tó ṣẹlẹ̀ ń gbà yìí tá a bá sọ pé wọ́n wọnú ọmọ ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ yẹn ẹ lọ wá yé àwọn tí wọ́n sábà wọnú wọn ẹ ò rí i pé ọwọ́ ọlọ́run ń bẹ lára wọn tó yàtọ̀ ni. Hmm. kì í ṣe pó kàn tẹ́ ẹ bá ní tó ń wàkiwà ẹ lọ yẹ̀ wò pé ọwọ́ ọlọ́run ọlọ́run fẹ́ lò fún nǹkan pàtàkì àti àyànmọ́ṣe tó kò sẹ́ni tí bàbá ẹ̀ ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tàbí bàbá tí ìyá ẹ̀ ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tí òróró ò ní wà lórí ọmọ tiẹ̀ náà. Mm. alágbára náà ó máa ń bí alágbára yìí. bẹ́ẹ̀ni bọ èso àwa wò pé mi ì rí bàbá ẹ̀ mú òun ṣiṣẹ́ lọ ó tún wá fẹ́ pọ ẹlòmíín náà lẹ̀ tí yóò tún ṣe bíi tiẹ̀ náà mi ò ní í gbà òun ló fi máa ń tètè dàbí ẹni pé wọ́n àtàkì àwọn ọmọ ìrànṣẹ́ ọlọ́run torí pé ó ti mọ̀ yìí pé àràtí bàbá tàbí òbí ẹni ẹ̀ ń fojú òun dání èṣù ọmọ yìí náà ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá rí ṣe o sọ á wọnú wọn á sáré máa lò wọn lónìí. ṣe é gbé pẹ̀lú bàbá rárá. mo gbé pẹ̀lú wọn lákínkẹ́mi ní orí òkè gan ẹlẹ́tù ti gbé pẹ̀lú wọn ní orí òkè tí àdúrà ń lọ tó ah, ẹ bá wa lógun yẹn ṣe wọlé. ọdún ńlá ni ọdún yẹn torí kí àṣírí ẹ̀ tó tùgbà tí mo tó di ti Kristi ni ṣé mọ̀ ń gbàtà wa kékeré láwọn teachers wa ń gbà yẹn ẹni tó bá gbé ipò kínní wọ́n fi sínú káàdì ẹ̀ kó gbé ipò kínní bèbí ni wọ́n á ń gbé ipò kínní ní gbogbo ìgbà bọ́ ọmọ kan wà tájọ máa ń jòkó sẹ́gbẹ̀ẹ́ ara wa lọ́dún náà ó máa ń dùn ó ní láti sọ fún ẹ má dárúkọ ẹ mọ ó ní láti sọ fún òbí ẹ pé ah, òun náà fẹ́ gbé ipò kínní òbí ẹ̀ dẹ̀jẹ̀ babaláwo nígbà náà so èmi ṣe wá wà nínú class wọ́n béèrè ìbéèrè mo nawọ́ tíṣà ní ṣé ìwọ nìkan ló wà nínú class ni wípé ìwọ dákẹ́kẹ́ lómi sọ ọmọ yẹn wá ń bẹ̀ mí pé kí n jọ kí n sọ fún un bí mo ṣe sọ fún un tó nawọ́ inú tíṣà dùn wọ́n ní kó sọ sọ wọ́n pàtẹ́wọ́ fún ọdún yẹn ó ṣe pò kínní mo ṣe pò kejì hmm. ọdún míì ó ṣe pò kínní mo ṣe pò kẹta ọdún míì ó ṣe pò kínní mo ṣe pò kẹrin títí tí mo fi lọ ṣe pò kínní lẹ́yìn. láti ẹ̀yìn wá bẹ́ẹ̀ ni bí gbogbo ẹ ṣe. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán ìrírí ayé ẹ mi rò pé ìyẹn wá yẹ kí ó di ọ̀rọ̀ tá à ń sọ ń pẹ̀ torí ìgbà yẹn lọ́tún lọ́sì dragon dragon dragon ní Ìbàdàn mi rò pé ìyẹn wá yẹ kí ó wá sọ yín di dragon báwo wá ni ìrìn àjò yẹn ṣe wá jẹ́ tẹ́ wá lọ di dragon àbí ṣé ẹ̀yin kọ́ ló ń pè ní dragon gbà yẹn ni. nígbà náà èmi ni hmm. bí Ọlọ́run ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni èṣù náà ń bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ kí wàá ló ṣẹlẹ̀. ibi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn tí gbogbo ẹ ti dàrú lọ tó bá jẹ́ pé ọ̀nà tó lọ́n fẹ́ kíyàn tọ́ ni téṣù bá ti dé amọ̀gbọ̀nà bòmí ọ̀nà yẹn lẹ́ni yẹn yóò máa tọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ tó ní ọmọ pásítọ̀ yẹ yàkuyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ pásítọ̀ ni wọ́n ń kọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní ojú ọ̀nà gbogbo ní tẹ́mi ń sọ fún yín ní ti tọ̀dọ̀ tèmi àwọn òbí tèmi ò mọ̀ sí but dragon dragon yẹn wá nígbà tí mo wọ poli Ìbàdàn nígbà yẹn ní twenty two thousand seven ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin hip hop mo jẹ́ producer so àwọn máa ń ṣe tùtùká tù tí mo ṣe ń sọ̀rọ̀ àwọn tó ti wá dragon baba dragon baba so bó ṣe wá gbé orúkọ yẹn wá fún mi tó wá gbé orúkọ yẹn gangan lé mi lọ́wọ́ kò yé mi láti pé tá a bá ń kọ́ náà máa wọ́n gbé wa ta ló gbé wa. <laughs> báwo lẹ ṣe ronú lórí dragon tẹ̀ ń jẹ́ torí pé dagoni òun gan la fẹ́ dojú ìjà kọ báwo ló ṣe wá jẹ́ orúkọ tẹ ẹ gbélé rí ńgbà yẹn ó ṣàwò èṣù láti gbé wa gbogbo nǹkan tá à ń ṣáà òun ni pé mo gbọ́ ohùn olúwa olúwa wo ló gbọ́ ohùn rẹ̀ mo gbọ́ ohùn olúwa ohùn pọ̀ nu afẹ́fẹ́ ohùn pọ̀ olúwa sì pọ̀. <laughs> so olúwa dẹ̀ ló náà lápá àti ẹ̀ náà hmm. máa jẹ́ orúkọ yìí náà dẹ́bi orúkọ yìí kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kí n máa jẹ́ dragon bá a ṣe bí dragon gbọ́dọ̀ ṣe ń ṣe lọ nìyẹn bí gbogbo ìgbà ṣe wá kúfẹ̀ kan wọnú ìgboro lọ pátápátá so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní gbogbo ìgbà yẹn báyìí irun gbọ̀n yín báyìí ẹ máa fi attachment mọ́ ẹ máa di wọ́n dẹ̀ máa dirun sórí ẹ bọ̀ ẹ̀yin ọmọ wòlíì hmm. tó ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọmọ bàbá hmm. alápálá bàbá ọlá tí ń wọ báwo lẹ ṣe ń fì ṣe é gbàgbé pé ọmọ wòlíì ní gbogbo ìgbà yẹn ni. ó ní Sátánì òun wẹ̀ ní tí yóò pàjẹ́ kò ń ṣe wípé èèyàn gbàgbé kò náà ṣe pé èèyàn ò mọ̀ bọ́ iye ríra ni iyè ríra. iyè ríra ni tí ojú bá ti ṣú téèyàn ò rí nǹkan tó wà níwájú mọ́ èèyàn máa hùwàkiwà láì mọ̀. ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tẹ́ ń ṣe ò dáa ah, torí tẹ bá fẹ́ yọjú sí orí òkè láti lọ gbowó ní skul ẹ máa dress dáadáa. kò sẹ́ni tó ń ṣe tí ò dáa tí ó mọ̀ pé ohun tó ń ṣe ò dáa ọ̀nà àti bọ́ léèyàn ò ní mọ̀. ìtòkà hmm. ìtòkà tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are ready a ti ṣe tán. ẹ̀yin àtàwọn olórin wo ni bóyá tẹ̀ ti jọ ṣe tó rọ́pọ̀lọpọ̀ àwọn pé ṣé dragon kan náà ṣé dragon kan náà ẹ̀yin àtàwọn olórin wo lẹ ti jọ ṣe orin pọ̀ bó àwọn yẹn gan mọ̀ pọ̀ ọmọ wòlíì nìyí o. ọ̀pọ̀ àwọn ọmọ bọ̀ wọ́n ṣàmùkọ́ mo wà gifted <laughs> irú ẹ̀bùn tó yẹ kíyàn lò fọ́ lọ́run èṣù wa lọ lo. wọ́n ní hòtẹ́ẹ̀ kan ní ìbàdàn tó wà lọ́nà ìjẹ̀bú òde wọ́n lọ gbé fọ́tò yín tẹ́ fi so. tí mo lo bíi two mo ṣe máa ń múra ń gbà. lẹ́wà dé orí ah, ọmọ wòlíì <laughs> ọmọ bàbá alápá ńlá. Ah. bá a ṣe ń lọ káàkiri wọn mọ̀ bọ́ olórin kan tí mo ṣe níyẹ̀kùnrin yẹn gan ló la olórin yẹn mi ní dárúkọ ẹ̀ mo bá a kọrin nígbà yẹn ó wá ṣáṣe orin ẹ̀dẹ̀ lókìkì. bọ̀ nígbà yẹn ẹ̀ ń mu mímu. Ah, mo gidi. gidi. Mm àwọn ọtí líle ẹ̀ ń fa fífà ẹ̀ ń fa fífà <laughs> fíkànrankan ṣé sìgá àbí igbó gbogbo. ẹ wo àlékà lórí bíbà yìí ṣùgbọ́n a ṣàmọ̀yé pé a gbìyànjú. ẹ mú mú kú mu. brothers and sisters. Are you ready? bọ̀tẹ́ bá wa lọ sórí òkè àbí tẹ lọ táwọn dáàdi ń pe holy ghost fire ẹ̀yin náà máa pàtẹ́wọ́ fire fire. ẹ ohun tó jẹ́ kí ó jẹ́ àkókò àyàmú tó lùwá ni mo ti rìn ẹ lọ máa báwọn tó ń ṣe irú ẹ̀ sọ̀rọ̀ náà nìyẹn. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá wọ church ojú kínní la fi ń lùlù èmi máa ń lùlù ní church tẹ bá ra ìlú àgbámọ́lẹ̀ mú báyìí nígbà tẹ dẹ ti mú ọtí líle gbogbo ẹ̀ dẹ̀ ti wà ń bẹ̀ hmm. bọ̀ pásítọ̀ ò lè mọ̀. wọn lè mọ̀ wọn ló ń lu ṣége kí rẹ̀. so gbogbo ògbà yẹn náà abáyé ti parí ní church sunday tún níbi tá à ń lọ nírọ̀lẹ́ so oríṣiríṣi bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ kan ẹ ní bàbá ò mọ̀ wọn ò mọ̀ wọn ò mọ̀ rárá. ọmọ náà ni mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ni òbí ẹ ò mọ̀ ń gbàtàn bá tó jẹ́ pé ọ̀tọ̀ ni bó ṣe máa múra ní skul tó bá ń bọ̀ nílé ọ̀tọ̀ ni múra lé. so àwọn ìgbà kan wà àwọn tó bá ti ṣe nínú ti mọ̀ tá a bá ti fa tí ò yẹ tán á jẹ ẹ̀pà sí. oríṣiríṣi nǹkan láti lè pa oró ẹ̀. àyẹ̀lẹ̀ àwọn èèyàn máa gbóòórùn lẹ́nu. <laughs> àdáwọ̀ wìgbọ́ tó ti dé sẹ́. ohun oníwàásù. a ṣe máa bóyá àbádẹ́ ń gbọ́ mi báyìí. máa gbọ́ inú wa máa dùn ni. nǹkan tèmi ń sọ ni pé nígbà yẹn náà wọ́n á máa mú ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ wa tí wọ́n ń ṣèjọ̀gbọ̀n tí bàbá dẹ̀ máa máa gbàdúrà pé ẹ́ níbo tí wọ́n dẹ̀ mọ̀ pé lára àwọn náà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀. ọ̀dọ̀ Ọlọ́run làṣírí wà tí ò bá ti fihàn kò fihàn nìyẹn ohun tó lùwà òfihàn wòlíì kan ò rí. ohun tó lùwà òfihàn wòlíì kan ò rí Hmm. ohun tó ló bá fi hàn lóyún. Deuteronomy twenty nine twenty nine ó ní gbogbo àwọn àṣírí pápátá ọ̀dọ̀ Ọlọ́run ló wà èyí tó bá ti fi hàn wá ó ní tiwa. kó má dàbí pé a èèyàn níṣẹ́ a wọn lágara ẹ ń sáré gba ìpè yẹn ṣùgbọ́n èmi kọ́ ni màá ṣiṣẹ́ yẹn ajínrere Olúfúnkẹ́ Òjó àwọn ló máa yẹn sí ah, ah, àwọn ìránṣẹ́ ọlọ́run. so àwọn náà wá sọ ẹni tó bá ti gbà á tó bá mu fẹ́ǹtà ẹ̀sẹ̀ ń dàpọ̀ pẹ̀lú wa mo ní òwe wà nù bíbélì bíbélì wà nù òwe kò wá pọn ọdún kó jẹ́ pé nù òwe òwe ni wàá ti mú o ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní ń gbé lòwe tá à ń yẹ̀ wò èmi wá lọ mú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run méjì mo jókòó mo mú Matthew chapter ten verse thirty six ó ní àwọn ará lé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ ṣe rí i pé kò yàtọ̀ síra wọn ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní gbé àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ mika seven six patie láti ìbẹ̀rẹ̀ ẹ̀ náà ló ti mu sí wá sọ pé ọ̀tá olúkúlùkù ni àwọn ará ilé rẹ̀ ṣe rí i pé kò yàtọ̀ rárá rárá kò yàtọ̀ rárá rárá so olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ zero zero three two three two one zero five nine zero zero seven seven seven seven one zero five nine plus two three four eight zero nine two two two one zero five nine. hello hello hello. ọmọdé wàásù tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ dé a ṣe tán. hello lórí facebook aládéjàre ṣeun john chapter thirteen verse eighteen làwọn mú john thirteen eighteen ẹ wàá lọ bá wọn kà ṣùgbọ́n tó bá ti pè wọlé a kà nǹkan tó wà ń bẹ̀ kí gbogbo àwọn ará ilé kí wọ́n gbọ́ ohun tó wà ń bẹ̀ ni pé i speak not of you all i know whom i have chosen but that the scripture may be fulfilled he that eateth bread with me hath lifted up his heel against me. brothers and sisters are you ready we are all ready àti thirty. hello ó dà ìpójú òpó yẹn ò jágeere à ẹ̀bùn mẹ́ta ìdẹ́rẹ́ wisdom wears lọ́dẹ̀ ni báwọn fáwọn èèyàn lẹ́bùn o zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. ó ń jà lálá o àti ṣetán ọ̀lẹ́bí tóbi apẹ̀tẹ̀ ń bọ̀ àti ṣetán láti ṣe. ojú òpó yẹn ò yànda fún wa ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ àlejò mi tí táwọn ẹnjìníà fi máa ṣetán pẹ̀lú ojú òpó yẹn so ìjọ tí bàbá mọ̀ báwo lọ ṣe mọ̀ ṣé wọ́n pàdé wọ́n ti ah, ẹni sùúrù wọ́n lè máa ń wá sí gbogbo ìpàtẹ́ hmm, gbogbo everything tó ń ṣe ń bàdàn gbogbo ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ṣe máa ń perform wọ́n nígbà míì ẹ bọ́ṣọ ẹ wọ pátá obìnrin ẹ so chain mọ́ dì í gbogbo ẹ̀. nígbà yẹn bẹ́ẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ nípa owó. báwo lẹ ṣe kírètì gbogbo àwọn àbí èṣù máa gbé wá ẹ ti ní wọ́n máa ń gbé wá náà àti sọ́lẹ̀ kan pé wọ́n á gbé wá ẹ gbogbo wọn ni wọ́n ti gbé wá o wọ́n ní ló gbé wá àmọ́. àmọ́. <laughs> so bọ́ kò sí nǹkan kan tí mo. so tí pásítọ̀ bá sọ pé mo gbọ́ ohùn mo gbọ́ ohùn ohùn tó gbọ́ ohùn mo ohùn tó gbọ́ náà kì í ṣe gbogbo ohùn náà ló jẹ́ tọ́lọ́run. ló jẹ́ tọ́lọ́run látọ̀run wa hmm. so oríṣiríṣi ohùn ló wà ẹnìkan wà ní orí Facebook níbi Ògúndìjọ Ayọ̀adé Samuel aṣọ ti hello. ilé ìwé Ezekiel. kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè. èmi díákónì Oyèbíyì Yẹmí. láti bolẹ̀ tí ń pè. láti Adégbàyí. ok ẹ jẹ́ ká gbọ́. ìwé Ezekiel orí kẹrìndínlógún. Ezekiel orí kẹrìndínlógún sixteen bẹ́ẹ̀ni ẹsẹ̀ kẹrìnlélógójì. forty four kí ló sọ. oríkìyèsí olúkúlùkù tí ń pòwe yóò pòwe yìí sí ọ wípé bí ìyá ti rí bẹ́ẹ̀ ni. ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé ẹ ẹ bá mi kọ sílẹ̀ tí ó bá jẹ́ pé ó mu a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ká tó kúrò lórí ètò. ìwà sùn látọ̀kọ̀ ètò àdáwọ̀ lórí àṣẹ ti ṣe tán àti ṣe tán lórí Fresh FM àti ṣe tán ó ń jàlálà o àti ṣe tán ó lè fi tóbi apẹ̀tẹ̀ ń gbọ́ àti ṣe tán láti ṣe tán àti ṣe tán àti. ẹ ló ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ẹ ló. ẹ ló sọ. yes ma. orúkọ mi ni adéoyè michael ẹyí ohun tẹ fi ń gbọ́ wa sílẹ̀ kó má bàa já adéoyè michael ẹ ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé. matthew fourteen verse six. kí ló wà ń bẹ̀ fourteen sixteen kí ló wà ń bẹ̀. orí facebook ti kún láàrin ọlábànjí ní àwọn ọmọ bàbá alápá ńlá dáadáa òun ló jẹ́ ọmọ àdùnmí pé no nonsense man ni bàbá. hello. hello. God bless you sir ta ló ń pè bulẹ̀ tí ń pè wá sir. Williams olùtọ́yè lè ń pè látàpẹ̀sẹ̀. Williams ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ọ̀kẹ́ kúrò ń bẹ̀ sà. Williams. mo ti mo ti yín lẹ̀. ok sà. ó yẹ ẹ sọ ẹ̀yìnkùlé lọ́tà wà inú ilé ilẹ̀ àṣẹ ní í gbé. Mm, mo mú Matthew chapter ten verse twenty one. ten twenty one. yes. kí ló wà ń bẹ̀. arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa àti bàbá yóò sì fi ọmọ rẹ̀ fún pípa àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn ó sì mú kí a pa wọn. tí ó bá jẹ́ pé ó mu a máa ránṣẹ́ sí i ká tó kúrò lérí ètò kí lẹ porúkọ yín lẹ́ǹkan sí ṣé ẹ ti kọ sílẹ̀. Williams Olútóyè. Williams Olútóyè ọlọ́run tó ti lọ sí mi òun àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò adáwà with God la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán lórí Fresh FM àti ṣe tán ó ń jàlálà o àti ṣe tán ó lè tóbi apẹ̀tẹ̀ ń gbọ́ àti ṣe tán láti ṣe tán àti ṣe tán àti tẹ́tí àti ṣe tán àmì ìyá ọ̀rẹ́dì. àti ṣẹ̀dá. ó ní wọ́n ṣù wá bá wa sọ̀rọ̀. àti ṣẹ̀dá. ẹ wá bá wa sọ̀rọ̀. àti ṣẹ̀dá. orí wíwí àtẹ́tí. àti ṣẹ̀dá. gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣètò lé lórí tí wọ́n ń kọ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà lórí Facebook tí wọ́n mú mika seven six Matthew ten thirty six mo ti sọ méjèèjì tí mo fi ṣe àpẹẹrẹ ó ní ò jẹ́ kí n yà síbẹ̀. pásítọ̀ báwo wá ni ẹni bàbá ṣe fíìl níjọ́ tí wọ́n gbọ́ wípé ọmọ àwọn scorpion àbí dragon bóun lọ ṣe wá àánú ará àdúgbò kan náà méjèèjì náà. ìgbà tí wọ́n mọ ẹnìkan ló lọ́wọ́ bá wọn tó sọ fún wọn wọ́n sọ nígbà tá a wà níbi program tá à ń ṣe náà ẹni ẹ ló ní bàbá ipò tí mo bọ́ wọn yín ìyẹn má bínú tọwọ́tọwọ́ mo fi sọ pé kò dára o ẹrú tí ẹ má bàyàn láti sọ fún bàbá àní láti sọ fún bàbá ẹnìyẹn ah. ló ṣáà pé òun ó ṣáà sọ bó ṣe sọ fún wọn ó ẹ mọ á dùn yàn á dùn yàn torí ẹ in fact mo kọ́ bá ṣe ipò ṣe é ṣe ni kí gbogbo àwọn tó bá tiẹ̀ ń gbọ́ mi kán kọ́kọ́ pé àwọn ọmọ wọn kọ̀ọ̀kan tó jẹ́ ìrànṣẹ́ lọ́nà kán pé wọ́n sẹ́gbẹ̀ẹ́ náà pé ṣé wọn náà mọ̀ ṣe nǹkan tọkùnrin sọ torí ẹlẹ́mí àmọ́ ṣe ẹ̀yẹ pé ṣe yẹ kó rí bẹ́ẹ̀ tèmi wọ́n ti yáyé tèmi padà bàbá gbọ́dùn wọn bẹ̀ bẹ̀rẹ̀ àdúrà pé ah kí ló dé tí mi ò mọrú nǹkan látọ̀dún yìí àdúrà tí wọ́n gbà kò pẹ́ rárá tí ọwọ́ fi bà mí. Hmm. mo yìí ń bọ̀ ń bẹ̀ yẹn ohun tó le nínú ọ̀rọ̀ yẹn ni pé mo wà ń bi program kan lọ́jọ́ Wednesday hmm. àìbí pé mi gbọ́ ìwàásù rí nígbà tí ìránṣẹ́ ọlọ́run yẹn wàásù ohun tó wá sọ ni pé ẹ jẹ́ ká gbàdúrà dáadáa fáwọn ọmọ wa ó nítorí tí rapture bá dé tí àwa bá lórí ọ̀fẹ́ láti lọ ká ní ọlọ́run ti ẹ̀ka wa yẹ ṣé antichrist láwa káwọn ọmọ wa lé lọ́wọ́ aṣòdì sí Kristi àwọn ọmọ tí ọlọ́run fún wa ìní ọlọ́run ìgbà mo délé mo ní láti pe gbogbo àwọn ọmọ mi ṣé ẹ mọ nǹkan tí rapture jẹ́ lẹ́yìn rapture kí ló máa ṣẹlẹ̀ fúnra ara wọn wọ́n sọ pé àwọn ti wò nu fíìmù pé antichrist ah, ṣó wàá da kí n lọ kẹ́yìn má lọ àbí kẹ́yìn lọ kémi má lọ so ohun táwọn òbí ní láti ṣiṣẹ́ lé lórí dáadáa ni láti tẹ ọmọ wọn nínú pé káti ẹ̀ láwọn dúró dáadáa ẹ̀yẹn worú ìrìn àjò yẹn kí jésù wá dé kí bàbá wa lọ kí ìyá lọ tàlẹ́yàn fẹ́ kó àwọn ọmọ lé lọ́wọ́ ṣé aṣòdì sí kristi lèèyàn fẹ́ káwọn ọmọlé lọ́wọ́ èèyàn ò káre o kọ́ ló ń jẹ́ kí á káre o kọ́ ló ń ṣọ́ wa kó dẹ̀ bá wa ṣọ́ àwọn ọmọ ṣẹ́rí ẹ má bínú bàbá wòlíì ẹ ilé àkéèyàn pé yín wòlíì pásítọ̀ káòdé ẹ tún máa padà wá látẹ̀rúwà lẹ́ǹkan sí àwọn ibi tí mo yìí fẹ́ lọ ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọlọ́run ti ràn yín lọ́wọ́ ọlọ́run ti lò yín mo dẹ̀ mọ̀ pé ọlọ́run sì lè lò yín fún àwọn èèyàn tí wọ́n ń larú ẹ̀ kọjá. Mm ẹ fi nọ́mbà yín sílẹ̀ àwọn yẹn lè pè yín láti pray pẹ̀lú yín ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n lè má mọ̀ pé ẹ sì lára àwọn tẹ́ jọ mú gbòòrò hmm. tọ́lọ́ ń lè padà lò yín fún wọn bẹ́ẹ̀ lẹ́lòmí a máa rò pé ńgbà tóun náà bá ti di dragon pé òun náà wá padà sọ́dọ̀ Jésù kí lẹ rí sọ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. àánú lèmi rí gbà o gbogbo àwọn tó wọnú ayé lọ́kọ́ ni wọ́n padà. Hmm àánú tèmi ń rí gbà yẹn ni pé láti lọ́wọ́ bá àwọn tó ń ṣerú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé kán tètè gbọ́ káwọn náà padà so kọ́ má sọ pé ó dọ̀la tàbí dọ̀tún la anytime ni kú lè dé báwọn náà. mo wá fẹ́ kẹ́ ẹ wá lò ṣẹ́jú kan torí bàbá mi pf wá bàbá ti wà ní kalẹ̀ báyìí ẹ fi ṣẹ́jú kan bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n wà ní ìrìn àjò yẹn ẹ sọ fún wọn ẹ̀yin ti lọ ẹ ti bọ̀ ẹ ti rí méjèèjì ẹ sọ fún wọn pé ayé tó dára ju èyí tí wọ́n ń gbé yẹn ó wà ẹ bá wọn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan. ó dàbí ẹni pé ó dára ni bọ̀ kò dára ó pín ẹ̀ ìparun ni tabara ọmọ kan wọn tó bá pò náà nínú ìkùn lọ́wọ́lọ́wọ́ báyìí màá rò ẹ̀ kó o padà sọ́dọ̀ Jésù Kristi nítorí pé òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè so gbogbo ẹni tó bá dẹ̀ rìn ní ìlànà yẹn ẹ má jẹ́ àtàwọn ìparun ni ègbé ayérayé sì ni so gbogbo àwọn ọmọ tó bá ń gbọ́ mi tó jẹ́ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ tó délé tó ń borí tó ń bo etí tó bá dé ta tó lọ di nǹkan míì tó ṣe ń gbọ́ mi báyìí mo rẹ̀ ìwọ náà padà wá sọ́dọ̀ Jésù fáyé ẹ̀fún yí padà ntọ́lọ́n fẹ́ lò ẹ̀fún lè sùn ya ẹ̀ lò fún tó bá padà wàá di ńlá bó ṣe jẹ́ nìyẹn. pásítọ̀ ẹ fi nọ́mbà yín sílẹ̀. zero eight zero. zero eight zero. thirty four. three four. eighteen one eight eighty five eight five forty four zero lẹ́ẹ̀kan sí. zero eight zero zero eight zero thirty four three four eighteen one eight eighty five eight five forty four zero. ẹ jẹ́ kí arábìnrin ajínrere olúfúnkẹ́ òjó kí wọ́n kọ̀ sọ àbábọ̀ gbogbo ìgbìmọ̀ tí wọ́n wà níbí àwọn tí wọ́n rí i pé àwọn mẹ́ta tó rí i pé wọ́n ṣe dáadáa tẹ́ wa lọ́rùn gẹ́gẹ́ bí ohun tá a là kalẹ̀. gẹ́gẹ́ bí òwe tá a fi síta tó sọ pé ẹ̀yìnkùlé lọ́tà wà inú ilé la ṣe ní gbé Mr. Aládéjàre ṣeun wọ́n sọ nípa John orí ìka ìtàlá ẹsẹ̀ eighteen ẹsẹ̀ eighteen. alákòókò àwọn tí mẹ́ta yẹn ni kẹ́ ẹ bá mi sọ ẹjọ́. bí wọ́n ṣe fẹ́ kó sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ bákan náà Mr. Olútóyè Williams àwọn náà mú Matthew ten twenty one rẹ́gí náà ló ṣe lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ facebook facebook mr ogundeji ademola wọ́n mú psalm forty one verse nine gbogbo àwọn àkọsílẹ̀ wa àti ìwádìí táwa náà ṣe rẹ́gí ló ṣe. ṣẹwárí àwọn mẹ́ta yẹn àti fóònù nọ́mbà àti gbogbo ẹ̀ pátápátá a máa sẹ́ǹdẹ̀ sí iléeṣẹ́ tí wọ́n fún wa lẹ́bùn aṣọ ni wọ́n fún wa aṣọ tó wá ti rán sílẹ̀ ni very nice shirt so a lè sọ sáìzì yín so ẹ lọ sí fátìrì wọn ní Ìbàdàn Wisdom t-shirt making factory ó wà ní opposite community grammar school Mọ́kọ́lá nìbàdàn Wisdom t-shirt making factory ní Mọ́kọ́lá opposite community grammar school Mọ́kọ́lá nìbàdàn nọ́mbà àwọn tẹ́ ẹ máa pèrè pé bóyá ẹ lè fẹ́ pe nọ́mbà wọn zero eight zero three five seven one two two one seven zero eight zero three five seven one twenty two one seven zero eight zero six five eight four one eight two zero zero zero six five eight four one eight two zero fáwọn tí àwọn mẹ́ta tí a sọ wípé ìdáhùn wọn ó tẹ́ wa lọ́rùn ní àwọn yẹn tiẹ̀ ti ń sẹ́ mẹ́sẹ̀sì mi ẹ má bínú mo fẹ́ fa ogbó ẹ̀ lé bàbá mi fi ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ kremik lọ́wọ́ tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bọ̀ ẹ̀wọ́n náà jókòó kó o ọ̀rọ̀ yẹn rò tí rapture bá délé ni ṣé ó da káwọn ọmọ ẹ lọ pẹ̀lú bó ṣe ń ṣayé ẹ̀ yìí kí wọ́n wá fi bàbá wọn àbí ìyá wọn sílẹ̀ lọ́wọ́ àwọn aṣòdì Kristi àbí ṣó kí ìwọ lọ ohun tó dáa ni pé kí gbogbo wa ká débẹ̀ Kristi pàdé lórúkọ Jésù Kristi ayọ̀ ayérayé yẹn kò ní bọ́ lọ́wọ́ wa God bless you all. Christ revival miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ revival. sẹ́ńtà níbẹ̀ a àṣírí èso ti ń tó. wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. ní orúkọ jésù kristi. in the name of jesus christ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. àwa tọ̀ wá ní ìrẹ̀lẹ̀ ọkàn. we come to you with the humility of heart. pẹ̀lú ìdánilójú pé o máa ń gbani. with absolute assurance that you do to deliver human beings. o sì máa tú ni sílẹ̀ kó lọ́wọ́ gbogbo ìjì ayé. and you lose human beings from all the siege of the world. ǹjẹ́ mo rán ọ̀rọ̀ rẹ sínú ìdílé kọ̀ọ̀kan tí wọ́n ti ń gbọ́rọ̀ yìí lónìí olúwa. I send your word into every household listening to this message today o Lord. mo pàṣẹ. I command. kí gbogbo ìjì inú ilé yín ilé iṣẹ́ yín kó dáwọ́ dúró jẹ́ lórúkọ Jésù. let all the siege and storm in your household stop in Jesus name. ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. glory Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Nígbà tí mo ṣàkíyèsí Mark four thirty-seven. When I observe the gospel of Mark chapter four verse thirty-seven. Ìjì ńlá sì dìde. And there arose a great storm of wind. Ìgbín sì ń bù sínú ọkọ̀. And the waves beat into the ship. Tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún. So that it was now full. Ó pàápàá sì wà ní ìdí ọkọ̀. And he was in the in the part of the ship. Ó ń sùn lórí ìrọ̀rí. Asleep on a pillow. Wọ́n sì jí. And they are waking. Wọ́n sì wí fún un pé olùkọ́ ni. And said unto him, Master. Ìwọ kò bìkítà bí àwa ṣe gbé. Carest thou not that we perish? Ó sì jí ó bá afẹ́fẹ́ náà wí. And he rose and rebuked the wind. Ó sì wí fún òkú pé dákẹ́jẹ́. And he said unto the sea, Peace be still. Afẹ́fẹ́ sì dá. And the wind ceased. Ìparọ́rọ́ láti dé. and there was a great calm. ó sì wí fún ọ pé ṣé tí ẹ̀yin fi ṣe bẹ́ẹ̀. and he said unto them why are ye so fearful. ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. how is it that ye have no faith. ẹ̀rù sì bà wọ́n gidigidi wọ́n wí fún ara wọn pé irú ènìyàn kí ni èyí tí àti afẹ́fẹ́ àti òkú gbọ́ and they feared exceedingly and said one to another what manner of man is this that even the wind and the sea obey him èyí ló mú mi orin ńlá kan. this reminded me of a great song. sopọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí mò ń sọ fún yín lónìí. which is associated with the word of God I tell you today. orin náà sọ wípé. and the song says. dákẹ́jẹ́ ni Jésù wí. dákẹ́jẹ́ ni Jésù wí. ayé mi o. dákẹ́jẹ́ Jésù bá ọ wí dákẹ́jẹ́. wọ́n. What the song is saying is saying, Be still, let there be peace. Oh, you storm in my life. Jesus is commanding you. you storm in my life be still and be calm. bá rẹ arákùnrin tí ò ń tí ò gbọ́rọ̀ yìí. The devil is monitoring you looking for ways to catch you. Brothers and sisters listening to this message. Ṣùgbọ́n. But. Ìmísí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ọ pé máa ṣọ́ra. The inspiration of the word of God is telling you be careful. Olúwa pa àwọn ọmọ yìí rẹ̀ nínú ìjì ní ọjọ́ náà nínú ọkọ̀. He preserved his disciples. pupils in the storm that day. Jésù yóò pa àwọn tirẹ̀ mọ́ dandan. Jesus will surely preserve his own. Bí ìjì ń jà níwá. If there be storm in the front. Tó ń jà lẹ́yìn. Or storm at the back. Jésù yóò yọ àwọn tirẹ̀. Jesus will preserve his own. Òun ló sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé. He said it in his word. Ó ní òun mọ àwọn àgùntàn tí òun. He said I know my sheep. Àwọn àgùntàn tí òun sì mọ òun. And my sheep know me. Ó ní ẹnikẹ́ni kò lè lè já wọn kúrò lọ́wọ́ òun. He said no one can separate them from me. Onísáàmù ní wípé. The psalmist said. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹgbẹ́ rẹ àti ẹgbàárún ní ẹgbẹ́ ọ̀tún rẹ. Thousands will fall at your left and ten thousand at your right hand. Ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. But it will not go near you. Kì kì kí aṣá máa gbé inú rẹ̀ kí òun náà sì máa gbé inú wa. Just for us to live in him and he dwelling in us. Bíbélì sọ pé ní yí yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan. The Bible says in separating yourself from him you can do nothing. John fifteen five ló sọ èyí. That's the gospel of John chapter fifteen verse five. Nígbàkúgbà ni èṣù lè mú ìjì wá. Anytime the devil can bring the siege. Ṣùgbọ́n bí onígbàgbọ́ bá ti wà nínú ọkọ̀ pẹ̀lú Jésù àbùṣebùṣe. The moment a Christian is in the same ship with Jesus there's no problem. Ìjì lè máa fẹ́ lóòtítọ́. Indeed I can be stormed. Ṣùgbọ́n kò ní farahàn. but it will not affect you. ó lè dàbí ẹni pé Jésù sùn ní àkókò tí ìjì ń jà. it will seem as if Jesus is asleep as at the time you are experiencing the storm. ṣùgbọ́n má ṣe ṣe ìbẹ́jì bá ti jẹ́ kí ẹ̀rù ó bà ọ́ Jésù ò sùn. but never be intimidated nor doubt because Jesus is not asleep. kò sùn lórí ọ̀rọ̀ ọmọ rẹ. he is not asleep over your child welfare. kò sùn lórí ipòkípò tó o bá ara rẹ lọ́wọ́lọ́wọ́ tí ayé ti sọ Jésù ò sùn lórí ọ̀rọ̀ rẹ. Jesus is never asleep concerning be any position you find yourself. ojú rẹ̀ wú ayé àti ọ̀run. his eyes behold the whole earth and heaven. láti ìṣẹ́jú kan dé kejì. for every minute. òun ní ṣe ìkáwọ́ ayé àti àkóso ọ̀run. is the one that rules the affairs of the heaven and the earth. kò gbọ́dọ̀ jọ̀wọ́ ayé sílẹ̀ ní ìṣẹ́jú kan péré. bó bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ni ó bàjẹ́ tán pátápátá. he dare never forsake the whole world and the earth just for a minute if he does then the whole world will be destroyed destroyed. bó ń ṣètò ti gbogbo ayé àti ọ̀run. as he is taking care of that of heaven and earth. bẹ́ẹ̀ pẹ̀lú ló ń ṣètò ìgbésí ayé rẹ pẹ̀lú. so exactly he is taking care of your life pattern. ó ń ṣètò ìgbésí ayé mi pẹ̀lú. he is taking care of my life welfare also. ó ayé wa. he is the one taking care of the needs of my life. ó ìṣòro rẹ. he knows your problem. ó sì mọ ìṣòro mi. and he knows my problem. bí a bá ti gbàdúrà títí. after we have prayed severe. prayers. kí ó dàbí ẹni pé àdúrà wa kò gbà. and it seems as if our prayers are not being answered. ó dán wa wò ni. it's just tempting us. ó fi akitiyan àdúrà kọ́ wa ni. he is teaching us how to be zealous in prayer. kò jẹ́ jẹ́ kí ogun kó borí wa bí a bá gbẹ́kẹ̀ wa lé. he will never allow any problem to overwhelm us in as much as we rely on trust in him. tá ti ṣe ìfẹ́ rẹ̀. and we are doing his will. wo bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe fi ìgbọ̀ngbọ̀n padà sáré lọ sí ọ̀dọ̀ Jésù nínú ọkọ̀ pé kó gba àwọn sílẹ̀. Look at how chivalrous attitude the disciples ran to him to tell him that he should deliver them. Wọ́n tilẹ̀ wá ń kígbe wípé. They were even shouting saying. Kò dákẹ́ ni bí àwa ṣe gbé. Carest not that we perish. Wọ́n ò mọ̀ pé Jésù ò mú ègbé wá ìgbàlà ló mú wá. Not knowing that Jesus has not brought destruction but salvation. Nígbà tí ìdààmú bá dé bá wa. when we are in a confused situation. tábọ̀ ṣe jẹ́ kí ìdààmú tó dé bá wa gbé wa kúrò lọ́dọ̀ Jésù. we must not allow our state of confusion to take us away from Jesus. ìdààmú tó dé bá ọ yẹn. the confused state of mind you find yourself. ẹ jẹ́ kí ìdààmú yẹn kó lé wa lọ sọ́dọ̀ Jésù. let that situation make us to move closer to Jesus. ìdààmú tí ó bá léèyàn súnmọ́ Jésù kì í ṣe ìdààmú mọ́. any confusion that makes one to be clear closer to Jesus is no more a problem. Orí ọ̀fẹ́ ti dé nìyẹn. It means the grace has come. Jésù bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí. Jesus reprimanded his disciples. Nítorí àgbàgbọ́ wọn. Because of the lack of faith of oh, the heart. Ó yẹ kí ìgbàgbọ́ wọn nínú Jésù ti pọ̀jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ náà. The faith of the disciples ought to be greater than they experienced that day. Torí tí wọ́n ti rí ọ̀pọ̀ iṣẹ́ agbára tí Jésù ti ṣe tẹ́lẹ̀. Because they have experienced a lot of signs and wonders that Jesus has performed in their presence before. Wọ́n ti rí bí òkú Lásárù ọjọ́ mẹ́rin ti jí dìde láti ọwọ́ Jésù. They have seen it how the death of Lazarus for four days was made to rise up the fourth day. Wọ́n ti rí tí ó lé àwọn ẹ̀mí èṣù jáde. They have seen him how he cast out demons. Wọ́n ti rí bí ó ti mú adẹ́tẹ̀ lára dá. They have seen him how he has made the leper to be cleansed. Ǹjẹ́ ó yẹ kí wọ́n máa dààmú tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n mọ̀ pé Jésù yẹn òun ló wọn lọ́jọ́ náà? Should they be so troubled? trouble that day when they knew that Jesus was with them. ṣùgbọ́n ẹran ara ti borí ti ẹ̀mí ní ọjọ́ náà. but the flesh has overwhelmed that of the spirit in them that day. ẹ̀rù borí ìgbàgbọ́ wọn. fear overwhelmed their faith. nígbà tí ẹ̀rù bá ń ba àwa náà tí a kò mọ̀ bí nǹkan yóò ti yọrí sí. so also we assess when we are in a fearful situation not knowing the outcome of things. ẹ jẹ́ kí a máa rántí ti ẹ̀yìn wá. let us remember had the past experience. wa yóò sì fò lọ. and our doubts will fly away. àwọn ọmọ ẹ̀yìn bẹ̀rù gidigidi. the disciples were afraid exceedingly. wọ́n bẹ̀rù gidigidi. they were exceedingly afraid. ẹ̀rù kan ti bà wọ́n tẹ́lẹ̀. they have once been afraid before. wọ́n ti bẹ̀rù ìjì tẹ́lẹ̀. they have been afraid of the storm. nísinsìnyí o. and right now. wọn kò bẹ̀rù ìjì mọ́. they were no more afraid of the storm. ìjì ti lọ. the storm is gone. ẹ̀rù tí wọ́n wá ń bà ẹ̀rù Jésù Olúwa. now the fear fear they now have is the fear of Jesus the Lord. Wọ́n ti rí pé ó ju ènìyàn lásán lọ. They have now seen him not as an ordinary human being. Irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ ti rẹ̀? What manner of man is this that even the wind and the storm listen to his voice? This is not ordinary human being but it's God. Ẹ̀rù ti àkọ́kọ́ ẹ̀rù búburú ni. The fear of the first one was a devilish fear. Yes. Ẹ̀rù ti èkejì ẹ̀rù rere ni. The second fear was a godly fear. Irú ẹ̀rù tí Bíbélì ní kí a ní nìyí. This is the kind of fear the Bible say we should have. Nígbà tí Bíbélì sọ pé ẹ Ọlọ́run. When the Bible said fear the Lord. Kí iṣẹ́ Ọlọ́run kó máa jọ wá lójú. So that we must always appreciate the miracle work of God. Bó ti ń jọ àwọn ará ọjọ́ òun lójú. As our fathers of old were appreciative the miracle work of God. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó máa jọ lójú. So exactly all always appreciate the miracle work of God. arákùnrin àti arábìnrin. my brother and my sister. gbé ìgbàgbọ́ rẹ ká orí ìpìlẹ̀ agbára ọlọ́run. let your faith be rested on the foundation of the power of God. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ǹjẹ́ olúwa àwọn ọmọ rẹ mo ti rán ọ̀rọ̀ náà sínú ayé wọn báyìí. now o lord have sent your word into their lives now. láti yìí lọ. as from this moment. ìjìkìjì kan kò ní agbára lórí rẹ mọ́. all forms of storm have no power over your life again. gbogbo ìkórajọ àjọpọ̀ agbára òkùnkùn. all the collaborations of the power of darkness. tilé bàbá tilé ìyá. from your father side from your mother side. lójú oorun tójú àlá. through the sleep through the dream. ti ibi iṣẹ́ tó dìde sí ọ. at the place where you work. ní orúkọ Jésù gbogbo àwọn èjì in the name of Jesus those storms. kó dákẹ́ jẹ́ nínú ayé rẹ. let there be peace and be still. gbogbo àwọn ìjì àìsàn tó dìde sí ọ yìí kó dákẹ́ jẹ́. the storm of sickness in your life be still. kó o sì ní ẹ̀rí tó dájú. and have a sure testimony. ara arábìnrin àti bẹ̀rẹ̀ sí yin ọlọ́run lógo. brothers and sisters start to praise God. fún ọwọ́ agbára. for the powerful hand of God. tí olúwa fi dá ìjì ayé rẹ dúró lọ́wọ́lọ́wọ́ bó ṣe gbọ́dọ̀ yìí. with which God has stopped all forms of storms in your life as you are hearing this message. mo pàṣẹ. I command. àlàáfíà sí ilé iṣẹ́ Fresh FM ní gbogbo ìgbà. peace of God upon this station Fresh FM all the time. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. tèmi sí nọ́mbà yìí zero eight zero three three two three four two eight eight ẹni tó bá ọ sọ̀rọ̀ náà ni wòlíì àti ayé ire pf ọwá àlàáfíà ni fún yín. Ah. Amen. The preacher of this message to your hearing is Prophet and Evangelist P.F. Owa. The peace of God rests upon you now and forever. Amen. Ó dá mi lójú pé ẹ ti rí ìdánilẹ́gbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Owa Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀nyí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó àg agbára lórí oníkòjìkò àwọn èèyàn ní gbogbo ọjọ́ Monday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with Jesus àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ̀ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún nkóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáàgò méje thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa di òwúrọ̀ ọjọ́ kejì kẹ́ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọ lẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀.